nínú gbogbo tẹ́dà bá ń ṣe láyé àbí nínú gbogbo tá a bá ń dáwọ́lé àbí nínú gbogbo tá a bá tiẹ̀ ń là kọjá gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá dámọ̀ bóyá látàrí bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe rí àbí látàrí nǹkan tó bá tẹ̀ ṣẹlẹ̀ sí ni àbí látàrí ohun tó bá ń ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí ẹni ẹ máa jẹ́ ká máa kọ́kọ́ ro ti ìlera ara wa ná ká tó bẹ̀rẹ̀ sí ní gbé ìrònú sọ́kàn torí wípé ìrònú kò ní rere kankan tó ń ṣe nínú àgọ́ ara ju kó fi ìpalára sí inú àgọ́ ara lọ kò ní iṣẹ́ rere kankan tó ń ṣe nínú àgọ́ ara ju kó jẹ́ kí àlàáfíà ara kó máa kú rẹtẹ̀ díẹ̀ díẹ̀ títí tó fi máa bàjẹ́ àmọ́ tá bá ti ń ronú wípé bí n bá máa gbérònú ìsọ́kàn àbí bí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ sí mi bí n bá lè gbà fọ́lọ́run kí n sì fi gbogbo ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run gbogbo rẹ̀ pátápátá náà ló máa lọ bí mo ti fẹ́ kò sì ní pa àlàáfíà àti àgọ́ ara mi lára bá a bá ti ń ronú bẹ́ẹ̀ ó dá mi lójú wípé gbogbo ohun tí a bá ń fẹ́ òun náà lọ́lọ́run á máa ṣe fún wa torí wípé ìròrí nìkan ló dára láti máa ní ní gbogbo ìgbà tá a bá ń la nǹkan kọjá kò ń ṣe ìrònú ìrònú ò dáa fún àlàáfíà àti ìlera àgọ́ ara wa ẹ̀dẹ̀ mọ̀ wípé béèyàn ò bá ti ní àlàáfíà kò sí bó ṣe fẹ́ lólé ayé èèyàn ò bá lówó kò bá àkọ́lé kò bá àbímọ rẹpẹtẹ bí ò bá ti ní àlàáfíà ẹni ẹlẹ́ni ló máa ń jẹ iṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ tó dẹ̀ ni mo fi ń gbà ládùúrà ní wákàtí àti ọ̀wọ̀ yìí àti èmi àti gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí nílé wípé àti èmi àti ẹ̀yin àlàáfíà ara wa kò ní di fíà fíà nítorí náà ká máa ṣọ́ ohun tá a bá ń gbé sọ́kàn ká má tiẹ̀ gbé nǹkan kan sọ́kàn kàkà bẹ́ẹ̀ ká máa mú nǹkan tó bá yẹ ká ṣe ká máa ṣe ká sì máa fi gbogbo ìrònú gbogbo ìtókù ká máa filẹ̀ sí ọwọ́ ọlọ́run ọba kí wá lẹ́yìn jẹ kí lẹ̀ ń mu tó lè pa àgọ́ ara yín lára irú ìgbé ayé wo lẹ̀ ń gbé tẹ́ mọ̀ wípé kò ṣe àgọ́ ara yín láǹfààní mo fẹ́ kẹ́ tètè jáwọ́ níbẹ̀ torí wípé àlàáfíà lògùn ọrọ̀ àlàáfíà ló ṣàgbà ohun gbogbo ẹni wálé ayé tí ò lálàáfíà irú wọn báyẹn asán ni gbogbo ohun tí wọ́n ní lágbára Ọlọ́run lẹ́ẹ̀kan sí àti èmi àti yín àlàáfíà ara wa kò ní fíafíà ìlera lọ́rọ̀ ní ètò tó balẹ̀ gùdẹ̀ sórí afẹ́fẹ́ ẹ ti mọ̀ wípé bá ti máa ń dé sórí afẹ́fẹ́ rèé lọ́sẹ̀ọ̀sẹ̀ láti sọ̀rọ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú àlàáfíà ọmọ ẹ̀dá ẹ ti mọ̀ wípé lórí ètò yìí ohun tó jẹ wá lógún ni bẹ́ẹ̀ ti wà lálàáfíà tẹ́ẹ̀mọ̀ta kébékébé àtèmi fúnrara mi torí ẹ̀ náà la ní abala abala lórí ètò níbi tá a ti máa ń sọ̀rọ̀ lórí àkòrí tá a sì máa ń bá àwọn tó nímọ̀ nínú ètò ìlera sọ̀rọ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ mo ń sọ eléyìí torí àìbámọ̀ bóyá ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yin wo ètò ìlera lọ́rọ̀ ó jẹ́ ọ̀kan pàtàkì tí ò yẹ kẹ́ ẹ má máa wò lọ́sẹ̀ọ̀sẹ̀ àti wípé yẹ kẹ́ ẹ máa pẹbí kẹ́ ẹ máa para kẹ́ ẹ máa pojúlùmọ̀ láti wá wo ètò yìí ni. ẹ bó bá ti wáyà kì í tún pẹ́ mọ́ torí wọ́n sọ wípé adébíṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ ni ẹ jẹ́ ká bọ́ sínú abala àkọ́kọ́ ìyẹn abala ibi tá a ti máa ń mú ìròyìn ní ẹ̀ka ètò ìlera wa wá Sekinat Ọláìdíraji ọmọ wọn nísẹ̀yìn orò ìlú Ẹ̀yọ́ Kìkẹ̀gàn níbi ojú ti bóni tó jẹnu lọ ẹ jẹ́ lọ gbọ́ ìròyìn ní ẹ̀ka ètò ìlera.